وعن أبي العباس سهل بن سعد الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم بلغه أن بني عمرو بن عوف كان بينهم شر فخرج رسول الله صلى الله عليه وسلم يصلح بينهم في أناس معه فحبس رسول الله صلى الله عليه وآله وسلم وحانت الصلاة فجاء بلال إلى أبي بكر رضي الله عنهما فقال يا أبا بكر إن رسول الله صلى الله عليه وآله وسلم قد حدث وحانت الصلاة فهل لك أنت أم الناس الحديث هذه الحجاج حديث توبة ولا تطلب العباس سهل ابن سعد الساعدي اللهم بارك يا مسلم ó ní ìránṣẹ́ ọlọ́run ìfẹ́ àti ọlọ́run kó máa bà mí. ìròyìn tẹ́tí gbọ́ rẹ̀ wípé àwọn bànú amr ibn Auf ìjà ti bẹ́ẹ̀lẹ̀ lánàá. anábì wa jáde salawatu rabbi wa salamuhu alayhi láti lọ ṣàtúnṣe lánàá. ó sì kó àwọn ẹnìkan sòdí nínú àwọn sàhábà ẹ̀kọ́ ní ẹgbẹ́ńbí wípé tó máa pèèyàn ní aṣíwájú èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé kò sí àwọ̀ pọnú kọ́kọ́ máa ṣẹlẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn o láì jẹ́ pé èèyàn lámòjútó sí èèyàn ṣe ń ṣàtúnṣe pàápàá jùlọ àdéhìí wọ́n mú ọ lábẹ́ ká máa ṣàtúnṣe ni àlejò sallallahu alaihi wa sallam aṣíwájú ló jẹ́ fún gbogbo wa òfìsí nù nǹkan àdùnnú fáṣíwájú. má jẹ́ ẹni tó ṣe pé ó ń dárìn ẹni tó má sọ lásìwájú yóò dá púpọ̀ kó má jẹ́ ẹni tí ń dárìn. yóò dá púpọ̀ kó táwọn kan máa bá jáde nítorí àwọn sábàbí tó pọ̀. àkọ́kọ́ nínú àwọn sábàbí wọn náà ní pé ìgbà tí aṣíwájú bá jáde táwọn kan pẹ̀lú rẹ̀ jáde wọ́n ra ìfúnni. a sì ti mọ gbogbo ẹni tó bá pè láṣíwájú tábà fi lè gbọ́ aṣọ yìí dànù kúrò lára rẹ̀. ó tọ́ dájú ni pé àwùjọ yẹn ò ní tòrò. nítorí pé aáwọ̀ máa ṣẹlẹ̀ àìgbọ́ra ẹni yóò máa wáyé. ìgbà tó bá ti wá wọ́n aṣọ ìdànù kúrò lára ẹni tá a pè láṣíwájú ó gba ẹni tí wọn máa bá ara dá sọ̀rọ̀ ó gba ẹni tí ó fi káì táwọn èèyàn sì gbọ́ káì torí ra iyì àti àpọ́nlé fẹ́ ni kọ́mẹ̀jẹ̀ pé ń dá jáde. ẹlẹ́kejì omi wípé àtúnṣe là ń lọ ṣe. yóò dáa púpọ̀ ó má jẹ́ pé àwọn nìkan la dá lọ nítorí pé èèyàn kan ọ̀gbọ́n tán tí egbò kínní bá rojọ́ tí egbò kejì náà rojú ẹ̀ tó bá ti pé èèyàn nìkan lẹ́fẹ́ bá wọn dá sí yóò yẹ yín dájú sáká bọ́pọ̀ lè yàn ti ṣe máa kúrú ṣùgbọ́n tẹ bá mú yàn lẹ́yìn tẹ wá fún àwọn láǹfààní àti sọsọrọ ó tó di pé èèyàn sọ sí i yóò yẹ yín gbọ́rọ̀ tẹ́ padà sọ ó náà ó ti fi ṣe sábàbí àti pé kí gbogbo ohun tí ń rùn lẹ́kọ̀ọ́ parí. torí ẹ̀ nígbà tó bá fẹ́ lọ ṣàtúnṣe yóò dáa púpọ̀ kí ẹni tá pè fàtúnṣe kọ́ má dà lọ táwọn ẹnìkan pẹ̀lú rẹ̀ lọ. nínú àǹfààní tá a tún padà rí nínú kẹ́ni sápè lásìwájú ọmọ màá dárìn. náà ni pé báyìí ti di gbẹgbẹ lónìí pé kí wọ́n ń tí àwọn èèyàn gbé wọ́n ń tí àwọn èèyàn lọ́sẹ̀ tí ẹni sápè lásìwájú bá dá jáde. ó sì jẹ́ pé ibi tó dájáde ló dìnà díẹ̀ kò sẹ́nìkan pẹ̀lú ẹ̀ oríṣiríṣi àbúrò ṣẹlẹ̀. wọ́n sẹ́nìkan máa ń bẹ pẹ̀lú ti dé káwọn èèyàn gbọ́. Bẹ́ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sì pọ̀ fún wa láti máa dá rìnrìn àjò. Àti pé ó lẹ́ni tó bá dá rìnrìn àjò ṣètọ́ni ni tó bá jẹ́ pé àwọn méjì ni ṣètọ́ni pé méjì ni eréwà bá tó pé mẹ́ta kí ṣètọ́ni ò tó yà wọ́n. lónìí ní orílẹ̀-èdè wa ó lọ́n bá wa tún ṣe òfin tó ṣe é gbà mọ́ báyìí. àwọn èèyàn ò lè lọ mọ́. ìjọba fẹ́ pọ̀ nàbì kan wọn ló lé wa ń bẹ̀ àwọn dánadáná wa ń bẹ̀ àwọn jìmọ̀ àwọn àwọn àwọn gbọmọgbọmọ wa ń bẹ̀ wọn ò tún wá pọ̀ mọ́mọ́ gbàgbàlagbà gbàgbàlagbà. ìjọba fẹ́ gba ọ̀nà abúlé ní gbárí gbogbo ẹ̀ wọ́n lọ wà mẹ́ ọ̀nà mi náà jẹ́ ń kọ́. kí orílẹ̀-èdè ó sì ṣe máa lọ máa bọ̀ ó ní lọ́síwájú rẹ̀ náà. Lẹ́gbẹ́ yìí kó àǹfààní láti bí ìlọ́sọ̀n, àwọn kó bọ̀ látọ̀n wá síbí. Nígbà tí lílọ bíbọ̀ bá ti rọrùn, ìfọ̀kànbalẹ̀ wá dẹ̀. Bẹ́ẹ̀ bá lówó náà, kó lẹ́sẹ̀ náà. Bẹ́ẹ̀ bá nípò náà, kó lẹ́sẹ̀ gbádùn ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn wọ́n ti dí pé láàrin torí ní gbárí mẹ́. Bẹ́ẹ̀ pé wọ́n sọ tó bá ti kó nbẹ̀rẹ̀ ní gbárí ẹ̀bọ̀ sí Kaduna nìkan rọrùn mọ́ báyìí. Ẹ̀sìn wá rí pé àwọn sọ́jà òfurufú wọ́n ẹsẹ̀ ń gbé àwọn gbà àwọn èèyàn dúkà ní ìsìn tí kó ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀daràn. ìlú ọ̀fara rọ àwọn alákòóso àwọn ń fò káyé gbé gbàtà ìgbà òkúta àdè wala hawla wala quwwata illa billah torí ẹ ẹni bá ti pè láṣíwájú ojúṣe tó pọ̀ níbẹ̀ lórí ẹ̀ ọ̀gbà kojú púpọ̀ náà tẹ̀tẹ̀tẹ̀rẹ̀ kọ́dà láwọn orílẹ̀-èdè bòmíì ẹjọ́ jẹ́ olórí ó lè má sùn wákàtí méjì lójúmọ́ nítorí kí nǹkan lè dáa kí nǹkan má bàjẹ́ kí nǹkan lè dáa kí nǹkan má bàjẹ́ sẹ́rù àwọn kò wàhálà náà lọ́mọ wá wá wàá lọ jókòó pé wọ́n máa ya fọ́tò fò kankan sára yóò lè dọ̀nù wọ́n tún pa tíkètì wọn wọ́n pọ́ǹpù ẹ̀kẹ́ rẹ̀ wọ́n má mọ̀ kó ti gbó. A'udhu billahi minash shaitani rajim ẹ wá wò wò lónìí gbogbo ata àjámọ̀ kankan ṣé ẹ̀kọ́ táwọn ti sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn àti kọ́ àìsàn lápá lára wa ó ṣe àìmọye àwọn ní ọmọ ẹsẹ̀lẹ̀ ẹnì kò ní táàsì pé gbà wọn bá ìlúra wọn pátá ẹnì tó bá kú ọ̀pọ̀ dílé sí dílé lógún wà láàrin wọn nìyí táàsì mọ́ wọn ní ìdílé mùsùlùmí sí mùsùlùmí. ọ̀pọ̀ èèyàn sẹ́yìn ni wọ́n fẹ́ rí ní ara wọn láti kí ni dàgbà eléyìí àfihàn wa pé ẹ̀kọ́ tánàbì sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn àti ńkọ́ wa wọn bá fi ń nínú rẹ̀ lámúlò ó gbéra fúnra ara rẹ̀ ó lọ sọ́dọ̀ àwọn wọ́n sọ pé wọn dínà díẹ̀ sí léèrè àfisánkò ní kóbà ibẹ̀ nílé wọn wà anábì lọ bá wọn. وحبس رسول الله صلى الله عليه وسلم وحانت الصلاة الله نبي ولت تقعد دي أردت أن يكون فيها أبسط أسبوع tọ ẹ̀kọ́ lélẹ̀ anábì òní máa tẹ̀mí lọ láéláé ẹ̀yin ọmọ lẹ́yìn ẹ̀yin lẹ́kù lẹ́yìn ànábì kó ń kálukú yín náà tó lọ ẹsẹ kárí kánábì ò tó bẹ́ẹ̀ sì ṣe máa ṣe ńgbà tí ọba sánábì bẹ́ẹ̀ ló jẹ́ pé bàbá yìí máa ìdíwọ́ bá kò lè wá sí júmọ̀ ìdí wá sí kò lè wá sí àwọn sọ̀rọ̀ wá sí mọ̀kúrúwà ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ kó náà ti tètè máa rí báwo ni nǹkan yóò ṣe dà tó wọ́n bá sí mọ́. nítorí pé wọ́n àmì náà lè mẹ́sẹ̀rẹ̀ mi nǹkan pẹ̀lú kọ̀ọ̀kọ́lù. àkàkọ́ lẹ́fẹ́ nìkan ṣáájú wa nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àìsílà pé wọ́n máa bẹ láíláíláí. ìnáṣẹ́ mẹ́yìí tó wa innahum mayyitun ó kù àwọn náà ti kù. àgbẹ̀fẹ̀ ìfọ̀lọ́ àìsàn láti fi àwọn àpèjúwe ńláńlá lẹ̀ fún wa ilé ti pé pé gbogbo onílàkà ẹ̀ tó bá tẹ̀lé yóò sórí rẹ̀ náà. arábìnrin kan gbé ẹjọ́ wá ó wá rá nàbì sallallahu alaihi wasallam lọ́dọ̀. gbà tí wọ́n á fẹ́ máa lọ arábìnrin kan padà wá lọ́la. wọn á ní tí mo bá wá lọ́la tí n bá bá yín kọ́ tẹ̀lé tó náà láyà tí n bá bá yín ọ̀rọ̀ púpọ̀ lọ́wọ́ àlàbẹ̀ tẹ́ bá ti kú tẹ̀rọ̀ pípa sójú abẹ́ kò fèsì kó àgbọ̀ fún yín pé tẹ́ bá ti kú kọ́ ọ̀fẹ́ tẹ́nu tó ọ̀fẹ́ kò ń tẹ́lẹ̀ náà ni torí ẹ̀ tí n bá bá yín lọ́la kọ́ wọn á ní kọ́ lọ bá Abu Bakr subhanallah ẹ̀kọ́ lánàá nítorí pé ànábì bá ṣubú lẹ́sìn máa ṣẹlẹ̀ ayé ẹ̀sìn ọlọ́run ti fi ránṣẹ́ yìí kọ̀ọ̀pá bọ́ọ̀lẹ̀ pé ọ̀pá àrùn tó ń bá ànábì kú ẹ̀yin náà lẹ́ẹ̀ máa darí ẹ̀ pé bẹ́ẹ̀ ni gbogbo aṣíwájú gbogbo jẹ́ bá màláyé ẹ̀ fi kó àwọn ọmọ ìjà péjọ bẹ́ẹ̀ bá ti kú báyìí oore ń tán ẹjọ́ àwọn èèyàn náà mọ̀ sẹ́ẹ̀ má mọ̀ wọ́n tún máa fi tún ayé wọn ṣe lọ́kọ̀. àwọn ẹni tẹ́ ẹ fi kọ́ nǹkan náà tún kọ́ yẹn tó lè yàn ní parẹ́ mọ́ láéláé. àmọ́ nìsín tí n bá mọ nǹkan tí mo gbé pamọ́ ma ní nípa nìkankan wọn náà mọ gbé pamọ́ olóò nípa ni sí. ká pé oníkálukú wa sùn mi kálukú wa ń sùn lé rẹ̀ tó o bá burú òkè pọ̀ tó láwùjọ wa. torí ti pé à ń sàlàyé rẹ̀ à ń kọ́ra wa ná ó dínkù ní kọ̀mọ̀tà ibi tó ti sẹ́pẹ́rẹ́ ló ń sẹ́pẹ́rẹ́ ó tó kù síbi tó kù sí. bó wa ni àwùjọ ọba ṣe rí tí ọba ṣe kí wọ́n bá yẹn sọ̀rọ̀ lọ tí ọba ṣe kí wọ́n kọ́ yẹn lẹ́sìn. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé wọ́n náà lára ọmọ kẹ́kẹ́ tó lóore wọn náà ti pẹ́ lónìí oore yẹn ò ní parí torí ẹ Ànábì sallallahu alaihi wasallam ọpẹ́ òdèdèdè àkókò sọlá ti tìjọ wọn sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àsìkò ti tó Ànábì ẹsìn lé gbọlá tàbí. فجاء بلال إلى أبي بكر رضي الله عنهما بلال ألم قيامتي ألم أبو بكر ألم قيامتنا نعم. فقال وني يا أبا بكر يا أبو بكر إن رسول الله صلى الله عليه وسلم قد حبس وحانت الصلاة الله نبي أتكو صلاة تتو فهل لك أن تؤم الناس قلت الإمام قام يقول لا kọ́lá nà pé nínú islam kò sí ti ń jẹ́ náà ìbílẹ̀ máa mọ̀. à ń bọ̀ síbọ̀ sí igbá kẹta kò sí igbá kejì à ń bẹ̀lẹ̀ ṣàṣẹ igbá kẹta. tó tó bá wà tẹ́lẹ̀ náà àbúrò máa jẹ́ núyàn. ìgbà náà bí ọlọ àsìkò sọ láti ti tó tó fèlè máa mọ̀ báwọn yìí. tó wá pé wọ́n ti yàn náà ìdí tẹ́lẹ̀ dára pé tó ẹsẹ̀ kọ́ wà. gbàtí lè má mọ̀ tẹ̀ sílé lónìí káwa náà ti àrọ́ra sí wò. kò rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ láti òfin ọlọ́run wọ́n ní kò sí ọ̀rọ̀ báyìí agbákejì lè má mọ̀ ìgbà kẹta lè má mọ̀ ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lẹ́wàá mẹ́rin wá mi tẹ̀ bá ti mọ̀. síbi ń dá wàhálà lẹ́lẹ́ yorùbá yìí abẹ́ ẹ̀yin agbákejì lè má mọ̀ abẹ́ ẹ̀yin agbákẹta ó di awuyewuye ń bò mí wọ́n ní ìṣèlú ìdàlú ìṣèlú nìyẹn ẹsẹ̀ bẹ́sẹ̀ máa ṣe wá làá máa tù. Nípa burú pọ̀ tó lè ṣẹlẹ̀ nínú pé wọ́n yan ẹnìkan ní igbákejì lè máa mú. Ní àwọn aburú yẹn, wọ́n náà ní pé ó lè máa fagagbága pẹ̀lú lè máa mú. ó lè máa lo àwọn èèyàn kan láti yọ ìmáàmù mẹ́ta. wọ́n máa lò wọ́n láti sọ pé ìmáàmù yóò pàdé òfin ọ̀tọ̀. onáwó á sì fi kó wọn máa sí. wọ́n lè máa pe ìmáàmù tí wọ́n máa àyìn tí wọ́n máa pè. ìmáàmù tí wọ́n máa gbọ́ ọ̀dẹ̀ tí wọ́n máa pè bàbá ìmáàmù náà ló tún máa jẹ wọn sí pé bàbá ìmáàmù kí ni ìdájọ́ lè máàmù tí ọba máa bọ́ọ̀dì pé ìmáàmù tí ọmọ àárín àárín tí ọmọ àpò yìí àfa ìmáàmù ló sì ní fura pé ni wọ́n bá wò láì fi sọ ọmọ sí ti ń ṣẹlẹ̀ ń kú mọ bàbá lẹ́yìn náà ṣe ń gbọ́ lèmi náà ń bọ̀ gbogbo ọmọ á dára nígbà míì níbi tó bá ti síbẹ̀ wọ náà pátá korongodo gẹ́gẹ́ bí àwọn Áfíríkà yẹn dúdú yìí níbi ìṣẹ̀lẹ̀ tó bá ti yan nìkan ní náà yìí ó lè bẹ̀rẹ̀ sí ní ta òògùn sílẹ̀ náà mọ̀ pé kó tètè kú torí kó má jẹ ayé táwọn má tiẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lágbo lé wọn yọ ọmọ ẹgbẹ́ òyìnbó tó má kú òun àmọ̀nà ọ̀run mọ́ lọ tá a tò lẹ́yìn rẹ̀ gàdàǹkọ́ mi kọ́ wa lù pa kó lè bá tètè jẹ lè má mu. bí wọ́n gbà pé pé igbá tó bá fi wọn kà náà ni wọ́n fi tó bá fi wọn kà náà wọ́n fi sá fún wọn náà olù lè má mu pa ó lù wọn náà pa. àwọn lè má mu ọlọ́run ọmọ tó di ẹlòmíì rí níbi tá a sanákẹ̀lì sẹ́lòmíì sí de àjàjà tó bá fún un lágbolo kápó mọ́tò gbogbo àwọn táwọn náà rò pé àwọn ní ọkàn lẹ́yìn rẹ̀ wọ́n máa wò pé bàbá yìí gbogbo orí lọ́fẹ́ gbàtà tí ò ní kú ni. ẹni tí ò sí kú fẹ́ lè pa ni. gbogbo ẹ̀ náà lórí àwọn pàǹtí àti dọ̀tí ilé ayé yìí. torí ẹ̀ ti jẹ́ pé láwọn ìlú kan wọ́n ti tó pé ilé máa ń wá ti síwájú ẹ̀ o àdìbá ni ọkàn tẹ́lẹ̀ náà bá ti wọ́n sẹ́ ẹni báyìí náà ní ọkàn tẹ́lẹ̀ náà bá ti ti wọ́n sẹ́ ẹni báyìí ní ọkàn kálukú ọmọ wa sáré òkú tẹ̀lé àdáàbí tẹ́lẹ̀ bá mú bí àwọn páàpù nǹkan ti wá lẹ̀ Yorùbá yìí àwọn páàpù burúkú náà à wọ́n máa ti ta àwọn oògùn burúkú pé eléyìí náà bá pè é òkú àkókò yìí òun ní ti ná àkókò òun ní ti dáwọ̀ ẹjẹ fún lóṣù mẹ́fà náà tó bá ti tó sùn mẹ́fọ̀ ti tó. tó bàbá ìmáàmù náà máa sáré pé gbogbo àkókò alápò ó rẹpẹtẹ lórí tàwọn kọ́dà lé lórí. ògùn wọn máa sáré wọn ní kó àti máa bá sí àti wọn máa dé wọn kọ máa tún. wọn ò ní kó àti pé kí wọn tún hájẹ omi lórí ẹja ti hájẹ náà. wọn ò ní kó àti máa ka síra kí wọn máa àwọn ilé ibi tó bá tó nílé máàmù kan láwọn àlùmí ètùlẹ̀ máàmù kan bá ti sí wọ́ ilé báyìí lọ́kàn tí wọ́n mú lè máàmù wa gbogbo àwọn ọmọ tí ọmọ tó kọ̀ọ̀kan lágbolé wọn dájú báyà màlúù ti ka kí ó dé àlámẹ́sẹ́rà ló ti sá yóò máa lọ wó òkùnkùn yóò máa wó òkùnkùn àwọn náà máa wọ́n máa wọ́n máa wọ́n máa dáhùn òde kálẹ̀ lábàájì. ó lè ní ẹnìkan tó fẹ́ ṣègbéyàwó oníkan pè kó wọn wá bá aṣọ yìí. ó lè ní ẹnìkan tó bí ma wọ́n bá wọn kó ma irú àwọn kẹtẹ́ màtá máa ń ṣeun. lọ́wọ́ àtẹ́bẹ̀ ọmọ pọ́ńbù ọmọ pọ́ńbù gbogbo jẹ́ ọmọ ní ọmọ bẹnu warọ̀. kódà ń ṣèpalẹ̀ máa lẹ́nu pé tó bá ti lọ́la. tí ààyè lè mẹ́mu bá tófò ó lè mọ̀ pé gbogbo orú àwọn yìí àwọn ń bẹ́ nu ọmọ yìí tó yẹ kí ní ó pèsèǹt. tí kò kólódù ọlọ́kọ́ mọ̀ aláìmọ̀ká kọ́ lọ wá mọ̀ ẹ máa tara rẹ̀ jẹ wọn àti lọ fi irú náà ti jalè tàǹdìtàǹdì wá dé báyìí nínú ẹrùkú ní oṣù tó ń bẹ bí sàrà nàìjíríà limited náà ẹnìkan bá ní àbábá kéwúdà ń kéwìn kò sí dáadáa kò tó tó fẹ na kí kọ ìyá ó kọ ìyá ti báyìí lábẹ́ ibi kankan kẹjá yọ kó yé wa o kó yé wa

rárá o ìdíṣẹ́ rẹ̀ àsọ ni pé àsìkò sọ láti tó adé àrí lè máa mú àbá àmọ̀ pé ìmáàmù ti dálẹ̀ akẹ́kọ̀ọ́ pé wọ́n ti ṣe sọ láti fún un ó ti ṣe sọ láti bóun la wà ní ìmáàmù ọ̀tún dé ní áfírín àìwá wọn ni kò síwájú nì mo rò pé yóò wá àá bóyá ṣe ń tó báyìí ebi mo tó sọ láti ní bóun ẹgbẹ́ à ń gbé lọ sí gbogbo wọn kọ́ lè má mú wa. olùkọ́ yẹ àwọn kọ̀ọ̀kọ́ àwọn ní kí wọ́n ní nítorí jẹ́ bá tí olórí èèyàn kan ó náà ni ó náà ni ó náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀ pé òní lè má mú iye pọ́ kà tí ọ̀gá ti ẹ̀gbẹ́ ìtọ́wà ń bẹ̀ lẹ́sẹ̀. tẹ̀lé ìjẹ̀bù ti ti jẹ́ mbẹ̀. ọlọ́gbà Abubakar tó ń lè má mú fún wa. أبو بكر رضي الله عنه ومن نعم إن شئت بأن توبة tí tani bá fẹ́ bilal bilal tó ṣe pé abubakar náà lọ bọ́ fún ẹrú kò lọ́rùn ẹ wò islam bó ti máa ń sọ àwọn èèyàn adéyàn lẹ́yìn ìgbà tá ti wà ń kó ẹranko lásán tí wọ́n máa rà tí wọ́n máa tà òun náà ló tó á tẹni sí Abubakar tó bọ̀rọ̀ lé lọ pé màá ṣe lè má mú báwọn èèyàn tó ọba fẹ́. Subhanallah. Tọ́ torí kékeré nítorí èdè inú tó fi jẹ́ kó ọba fẹ́ káwa méjèèjì ọjọ́ àbùkù bá fi ọba já sábò eléyìí jẹba àmọ́ ńgbà tó ti jẹ́ pé wọ́n ti mọ ànábì ọ̀sọ̀rọ̀ bá àríwá ní sẹ́yìn wípé ànábì ò ní bínú sí òun kábẹ́ èdè inú tó wọ́n fi ṣe àmọ́ tẹ bá mọ̀ ike ìmáàmù ó bínú torí ẹ má bẹ̀ wájú o ẹ à ń dúró dè yín à ẹ má bínú ọ̀rà ó dùn ọgbà kan wà báyìí títà tó bẹ́ẹ̀ dìde ni à bẹ́ẹ̀ni kò dìde máa mú mo rò pé yé wa à nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ kí lè máa ń bá ṣe ẹ̀yin ò sí màmá tó kò ní bínú lórí irú nǹkan bá ẹnìkan tàbí bẹ́ẹ̀ wájú àti táyé ojúkójú kọ́ bá fi wò ó kójú bá máa ń náyàn mọ́lẹ̀ látẹ̀yìn. ìmáàmù ó sì ké ká. ẹlòmíì kódà yóò tún sọ pé ẹ dáàbò láti ń dóba àwọn ìwádìí ẹ̀gbọ́n ẹ̀yìn ẹ̀tún tó pa ọmọ rẹ̀. àbùkù bí àbíòde ọba lẹ́bi bà nítorí pé àbùkù wọn ní dé àpò láéláé ó kódà gbẹ́jọ́ kan bàbá kúdí wọ́n ń lè mọ́ ọmọ fún wa gbàtí bàbá ìmọ̀ ọmọ ìbínú tí bàbá ìmáàmù fi kọ́kọ́ pariwo kan à ẹni títọ́ ọ̀pọ̀ ẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. bàbá ń bárí rẹ̀ wá rí pé bàbá ní ẹ dábọ̀ láti dún ẹ pé ẹ tó kọ́ ọmọdé. sọ ẹnì kí ìtàn ò ní parí láéláé bàbá kúndì ní máa wà mọ́sálásí mọ́ láéláé ọkàn ńlá kò eléyìí jẹba bẹ́ẹ̀ náà òfin ṣẹlẹ̀ àti sọ káyé mọ̀ ń bọ̀ èsì tó kò ní wá ṣùgbọ́n àwa a ti wò pé ọjọ́ ti lọ bàbá yẹn kò máa bà kọjá ni kìdí kan ẹ bá ti sọ pé ó máa ń pèpè fún láti ní sin fifteen minute interval láti ti kọ́ mà èyí ti o ti pé twenty minutes ẹ̀yẹ ti kọ́ mẹ́tàrí. ẹ bá lọ bọ́ wájú ìmáàmù wa dé ní twenty one minutes tí o bá fi lè yọnu sí tẹ̀sẹ̀ sọ láti hàn nígbà wọ́n fi ṣẹ̀rí àtúnṣe rẹ̀ wọ́n ń pè ní alifiyatu alẹ́lìmàm alifiyatu alẹ́lìmàm dídá fẹ́rin gbà má lè má mú lọ́wọ́ ni tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ó bá sọ láti torí ra kí ẹ sára torí ẹ̀ àwọn sàhábà ìtumọ̀ gbára bí òní fi nù. wọ́n sì ti mọ̀ ike yọ pa kún pé ara ẹ̀kọ́ tà ń kọyin náà nù. Abubakar ọba bọ́ wájú. àmọ́ sílẹ̀ máa mọ̀ láti sílẹ̀ ẹ̀kọ́ tún nù. ẹni ọ̀ká sílẹ̀ láàpò síwájú o. ẹni ọ̀ká sílẹ̀ láàpò síwájú. ìmáàmù òsínlé agbọ́ ẹnìkan tó wá jẹ́ kó ló dojù láàrin yín lẹ́ni ọgbọ́ wájú tẹ̀mọ̀ fẹ́ fà wàhálà ẹni tó dáa jù láàrin yín lẹ́ni ọgbọ́ wájú wàhálà òní. Abubakar radiyallahu anhu ọgbọ́ wájú. àwọn jàmáà àwọn yìí o bẹ láàrin wọn wà wà o láwọn sàhábà tó ga jù láàrin àwọn sàhábà ọ̀kan ọ̀sọ́ pé ń bọ́ ń níbi táwọn wà lákòóbá ìdàrí èyí táwọn olórí ibú kan wá dá wàhálà lẹ lẹ́yìn àwọn sàhábà tí wọ́n ń gbọ́ láfẹ́ni tí ọlọ́lá tó Abubakar kò ń lọ dàgbà Abubakar lọ mo rò pé yé wa lẹ́ni tí àwọn gan fúnra ara wọn gbà pé Abubakar ju gbogbo àwọn lọ ọlọ́lá ju àwọn lọ ẹ̀yin wọ́n ń pa á látẹ̀yìn ẹ̀ ń sọ wájú ní àwọn ṣíà àfùgbà àhùnmùlọ́ọ̀. ọlọ́kọ̀ dojú ti wọn. bẹ́ẹ̀ lọ ń gbọ́ yẹn o wọ́n máa jẹ pólì rẹ fapò àwọn aníṣíà ni wọ́n fẹ́ ṣe tí sànù wa o ṣíà máa ń ni wọ́n náà gbókò ṣíà rọ̀ọ̀fẹ́gọ́ rọ̀ọ̀fẹ́gọ́ àwọn ẹni tó ti àwọn ti Abubakar ti torí eléyìí báyìí ẹ bá rẹ nìkan ń ṣe gàràgàrà ara yìí. ẹtẹtẹ kó padà ọ ìnàmà ìfúnni dẹkùn mi nà lọ wọn àmì ọsẹyẹ bẹ́ẹ̀ anábì sọlọ lọ àìsọlá sọ pé ìkókò kìí pé kankan nínú àwọn àgùntàn àbẹ tí bá ń rìn lẹ́yìn lẹ́yìn tí bá ń rìn lẹ́yìn lẹ́yìn ní kókò máa hàn àmì tó bá tó pẹ̀lú jama rẹ nù sáfù wọn ìkókò èrì gbé torí ẹ ẹ sì mọ pé àwọn ìran àti ná bàbá lọ owó wọ́n ti kó àwọn ọmọ wọ́n ti kó àwọn ọmọ láti ìlú kọ̀ọ̀kan ètò àwọn àwọn orílẹ̀-èdè jáde ṣe súnà àwọn ọmọ ń gbọ́ ọmọ márùn-ún ọmọ mẹ́wàá ọmọ mélòó wọ́n mọ̀ gbà wọ́n díẹ̀díẹ̀ báwọn àwọn iran táwọn bá fẹ́ gbọ́ ọmọ wọ́n lè gbọ́ ọgọ́rùn lùkà wọ́n lè gbọ́ ọgọ́rùn lùkà torí pé àwọn fẹ́ fi wọ́n ṣèbàjẹ́ wọ́n fẹ́ lù wọ́n ni bí àkàrà olórúkọ. yóò máa tún gbẹ̀mù láàrin àwọn èèyàn lọ́jọ́ iwájú. Torí àwọn òkú wọn ni àfi bí èsì dípò púpọ̀. Wọ́n àwọn àtúntò àwọn tó kọ́kọ́ púpọ̀ fi wọn lórí. Wọ́n tó kọ́ àwọn Iran Wọ́n kó àwọn àwọ̀ tó pọ̀ mọ́ ní débi kí wọ́n tò kárò kiri o wọ́n tò lórí ara lórí ara lórí ara débi kí mẹtìmọ̀tẹ́sì kí ara nì kí lọ́wọ́ àlọ́ kí lọ́wọ́ àlọ́ sọ́kù sọ́lá torí de eléyìí báyìí súnà òun ní ká tì mí ká sórí rẹ̀ èdè lànà tó takò nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Abubakar radiyallahu anhu kọ́dà ẹ̀ máa wò ó bí tí súnà dáadé àwọn ọmọ tí bá ń kí kọ̀m̀pútà ti ń kọ́ súnà wọn ò fẹ́ tá láti fi gba pààrọ̀ wọn ò fẹ́ tá láti fi gba pààrọ̀ ìgbà tí àwọn ìran yẹn tọ́mọ kó kíra kíkíra fáwọn ọmọ láti fi wá da yorùbá yìí jẹ àwọn àlùkò wà tẹ́tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gidi lórí súnà bí Sudan. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Sudan títí tó fi di nineteen eighty eight nílẹ̀ ẹ̀kọ́ wa tó wọ́n pè ní al-Markaz al-Islami al-Afriqi Markaz al-Islam al-Afriqi Markaz al-Islam al-Afriqi. nílẹ̀ ẹ̀kọ́ wa yẹn títí di nineteen eighty eight wọ́n ni wọ́n sọ di African. International University ni títí di nineteen eighty eight ọmọ tí ó bá jáde senior secondary school àbíjọba university level torí faculty university méjì wà mẹ́ngàmì tó bá jáde wọ́n kó kíra fún níwọ̀nba níwọ̀nba torí Sudan kì í ṣe kó wà ń bẹ̀ tó ti nineteen eighty nine wọ́n bá ní gbogbo síra àti kọ́kọ́ tiẹ̀ fún wa láti kẹ́kọ̀ọ́ bọ̀ láti bẹ̀rẹ̀ tàbí wá dé fáínàlì yá agbọ́dọ̀ dá padà fúnlẹ̀ o. nítorí pé kò sí agbára mọ́ láti fún àwọn ọmọ gan ní síra tí wọ́n máa kà á kò sí mọ́. ambos bọ́sẹ̀ tó ń kó fún wa máa kó lọ ní kó máa lò tó bá tó lò wọ́n wàláhì tìtùnú tìtùnú ẹni gbogbo àwọn tá à ń kẹ́kọ̀ọ́ látó ti gbà á. Ibi wọn wọn nílé fún wa síra ó tó wá ṣùgbọ́n ṣé gbogbo nǹkan ká ṣe fún wa ẹni ṣiṣẹ́ Nàìjíríà ṣe fún wa. Kò sí fún wa nà. Tìdùnú tìdùnú làwọn máa sọ. Torí pé àwọn òwe ike Ìsìláàmù nídìí àwọn. Àwọn ṣe bùkátà láti jẹ́ ọ̀pá kùtẹ̀lẹ̀ fún ìlọsíwájú ẹ̀sìn Ìsìláàmù kìbìtà ń bàjẹ́ kálukú padà wálé ẹni tẹ bá rí kíra lọ́wọ́ rẹ̀ owó rẹ̀ ló fi rà òṣìṣẹ́ wọn fowó lè pọ̀tì ní tìbò nínú àwọn máa ti ṣe àwọn adúpẹ́ kọ́lọ̀ kò sí bí òkun àwọn èké débi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọn kò sí bí òṣìṣẹ́ yìí tó táwọn olódodo tí wọn ní fi àlòkù ọbẹ̀ tí wọn fi ní gèdà alihamudulilayi irú àwọn àgbàwọdé yẹ wọn náà bá kó sanwó lẹsàn rẹ àyàfi tó o bá lè rò láwọn asíra tó sáǹfààní táyé ti tòrò tọrọ ẹbí bàjẹ́ gbogbo ẹwọn kò fọ àyàfi kí wọn sọ pé ọ̀wọ́ wíwò rẹ̀ yọ kọ̀kọ́ mú ọ fẹ̀yìntì ògiri gbọ́mọ wò bọ̀ gbogbo láti péjì. irinṣẹ́ nìyẹn ó dàbí àwọn bíríkìlẹ̀yà ni táwọn náà ní ṣọ́bẹ̀ wọ́n tún lọ́bẹ̀ rẹ lé yóò tún ní fúnmọ̀ yọ láàké yóò tún ní dígà tí wọ́n máa ń jọ́ sí iṣẹ́ bá kàn kọ̀ọ̀kan nínú wọn àwọn èèyàn yìí gbìyànjú bẹ́ẹ̀ náà làwọn alkuwait ó lọ sa àwọn náà lẹ́sàn-án rẹ̀ bẹ́ẹ̀ náà kó síra fọ́mọ àmọ́ ń gbọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kó lọ sànù owó làwọn wà síra àjẹ́ ọmọ mi ò tún wà síra làájẹ́ subhanallah ìgbà tó ń kó síra fún yẹn táwọn ọmọ wà ní hundred level síra ẹ̀ ti rírà ètò pọ̀ jù ọ̀kan nù àwọn akẹgbẹ́ wa àjọ ń bọ̀ láti Sudan ọba ẹlẹ́dàá kọ́ bá foríjì ó ti kú wọ́n ti ṣe pupa ọmọ Liberia látàrí fìtínà rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Liberia yẹn ó ti gba lọ ọba foríjì wàláhì ó ní kí ló fẹ́ ti síra ẹsẹ̀ ní Liberia ó ní àìmọ̀ yẹn ó mọ̀ kọ́ yẹn ni ó ní kí wọ́n kó gbogbo ẹ̀ kí n fún mi yẹ kan so ní tèmi náà tó di dọ́gbò nù ṣé wọn á gba láìbírì ilẹ̀ ní ìyá àmọ́ ẹ̀sẹ̀ ń tọ̀kọ̀ ni ó ní ìbá dáná ìbá bò yẹn kí sá kó gbogbo ẹ̀ ẹ máa ń síra ẹsẹ̀ sọ pé kí n kó gbogbo ẹ̀ kí sá mú yẹ kan wá wọ́n ti mú ìbá rí من كبي فاطم ظلم آه تفسير إمام ابن كثير آه سبل السلام آه السياسة الشرعية الأحكام السلطانية هو انتباه كده قال على أربعة ويوسف قد بي والله الله because قد قوات لو أنا له مسمي له مسمي له ẹ wá ní àwọn alára alẹ́ ànábì tálára alẹ́ ànábì nù ẹ sọ fún mi alẹ́ ànábì nù alẹ́ ànábì ó wá ṣé alẹ́ ànábì ní Islam abẹ́rù ọlọ àwọn náà àwọn náà torí pé eléyìí báyìí lọ láti lọ wọ́n máa ń lọ lòkulò wọ́n fi wálé ayé rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi tó bá tán ta sórí àwọn akẹgbẹ́ rẹ̀ táwọn jọ wọ kíláàsì tí wọ́n ń fún àwọn mọ́tò pàǹfà pàǹfà àwọn ẹ̀rìmà ẹ̀rìmà mọ́tò wọ́n mọ àwòkọ́ sí Mr President gan ríro ilé ìgbọ́n Nàìjíríà àníyàn kan yí padà ni èmi ẹ̀ ń kọ́ kí ó máa wá owó owó tí dẹ́rù bójú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn ọmọ tẹ́ ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ mọ̀. ìdí nu ebi jẹ́ kí ọlọ́run ọba àníyàn kálukú tó bá fi dá lẹ́jọ́ èèyàn sọ ma sọ pé méjì wọ́n sọ pé iná lọ màdínà méjì wọ́n sọ pé ẹ lọ kúwèjì méjì wọ́n sọ pé ẹ lọ kọ́tọ̀rọ̀ la hawla wala quwwata illa billah torí ẹ̀ alárúbáyà àfikọ́ lọ́wọ́ bá a sọ anábì ọ̀sọ̀lọ́wọ́ àdìsẹ́lẹ̀ náà wá dé ọba fún Abubakar tí ń bá sọ láti lọ. Abubakar fi Allahu Akbar àwọn èèyàn náà fi Allahu Akbar. anábì wá dé ọwọ́ ọdún sáfù títí títí títí títí òfin dé sáfù dá lákòókò lẹ́yìn lè máa mú. àwọn èèyàn wọn fẹ́ pàkíyèsí Abubakar because you are not in the right place now ìgbà náà fi bọ́ọ̀lù ọ̀fẹ́ sì máa ti dé ah, wọ́n máa ń pàtẹ́wọ́ wọ́n fẹ́ pàkíyèsí Abubakar wọ́n máa ń pàtẹ́wọ́ so that yóò fi máa pé nǹkan kan bẹ tó bùkátà kíyèsí ọ̀gbà yìí. Abubakar rọ̀bí ọmọ ọ̀gbà rẹ̀ ó sì jẹ́ ẹni tó ṣe pé tí ń bá ń tí ń bá sọ̀ láti lọ kì í fojú wẹ̀yìn yàtọ̀ sí wọ̀ ẹ̀rìkìlá áfíríkà tí wàá ń bè ọlọ́kọ́ sànù sọ̀lá wá ti wá ní. ẹ kàrí ẹ̀jẹ̀ ọmọ wọ ẹnu ọ̀nà mẹ́tíláṣí ni. a wọlé ta jáde yóò tún máa tà wọ́n. lẹ́nu kẹ́ bí dọ́wọ́ yóò tún máa fojú lè ka bọ́lá tó bí yóò tún fojú lè ka

torí àwọn lágòbákàr kì í wò yín wọ̀n tí máa ń ti sọ́lá. ìgbà táwọn èèyàn wá ń pàtẹ́wọ́ dátẹ́wọ́ ipọ́ abubakar wa wo ẹgbẹ́ bàbá màrá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wa rà nàbọ̀ sallallahu alayhi wa sallam. فأشار إليه رسول الله أنا جواب صلى الله عليه وسلم ما بعلم وصلى للناس فأشار إليه رسول الله أنا بالنواس كما بالوا ورفع أبو بكر رضي الله عنه يده أبو بكر وقوته أذان أبو كما بالوا إنه رسول وقوته ẹni afẹsẹ̀rán wọ́n ní kéèmì kéèmì máa bá sọ láti lọ níwájú òun orí ńlá màlọ́lọ́ ọ̀sẹ̀ fún mi yìí ṣé màá ké kánábì ò síwájú wa kọ̀dà bí kábùbákàrò síwájú wa nítorí kò sí tí ò lè ṣẹlẹ̀ nínú ìjọsìn tá à ń ṣe lópin ìgbà tánábì ò sì kù lójú ayé ànábì ni ọlọ́run bá lè sọ pé wọ́n láti ta ní kẹ́mẹ́ fẹ́ rákà mẹ́rin asọ́di mẹ́ta àbá asọ́di méjì ibi tá a ti ní kẹ́mẹ́ ké jẹ́jẹ́ ẹ̀ máa ké sókè ibi tá a ti ní kẹ́mẹ́ ké sókè ẹ̀ máa ké jẹ́jẹ́. ọlọ́run ò ní ofe ṣe òfin yìí gbọ́dọ̀ ẹlòmíì àti gbọ́dọ̀ anábì muhammed sallallahu alaihi wa sallam. lórí ẹgbẹ́ dáná bíi sallallahu alaihi wasallam wọ́n sálámà lórí rákà méjì lórí ẹ̀dá ẹ̀yìn dìde ó ní tó tó ọlọ́run ló dín méjì kù nínú mẹ́rin ló fi méjì ni àbí wọ́n lọ anábì sọ̀rọ̀ wá àti ńlá ta lọ ní kólò dàlẹ́ kẹlẹ̀ ní ẹ̀kọ́ ọlọ́run ti pè mí lóṣù gbàgbà. tọ́ba yàtọ̀ yìí ní nísìnyí lèmi àmùsálámù aráta mi ọgbà bíláwì ètò pé sọ́lọ́ ti kù wọ́n gẹ́gẹ́ bíi ta wá yìí wọ́n lọ́lọ́ fi ránṣẹ́ sí. tó ti bá anábì ni wọ́n ní àkóṣèrò tó sọ̀rọ̀ ẹ̀ tó amnesty kọ́nà ló ti kù ní àbí wọ́n lọ gbàgbé. kólò dàlẹ́ kẹlẹ̀ ní ẹ̀kọ́ ọlọ́run ti pè eme ò ti gbàgbé lórí ẹ̀rọ mi kọ́ lọ́kẹ́ ànàbà àbúdá rẹ̀ wákàtí sálẹ̀ ẹnu méjèèjì túmọ̀ sí èèyàn níbi tí wọn náà máa ń gbàgbé bá a ṣe máa gbàgbé ó ní méjèèjì ọ̀sẹ̀ lọ báyìí torí ẹ̀ ní wa gbọ́ sókè ó fọlọ́ àlùkọ́rọ̀ ọ̀rọ̀ ọwọ́ àrùbá ti sẹ́yìn láì jẹ́ gbówó ẹ̀yìn. ọmọnyìn ọmọnyìn rìn padà tọ àti ọmọ ẹ̀kọ́ títí tó fi wọnú sáfù tọtọkọtà mọrọsọlọ lọhìn sọlọ lọhìn sọlọ anabi wa tẹ anabi wa bọ wájú anabi ọsọ di nǹkan àríyànjẹ mo ní kó tẹsíwájú wọn padà rárá lórí kíkọ láti ọmọ bá di orí orí tàgé anabi bọ síwájú báwo bọ kàǹtì wá sẹ́yìn. àábì wa ń bá sọ láti lọ bá nǹkan ká ti ṣẹlẹ̀ bí o wọ́n ti bẹ̀rẹ̀ sọ láti kánà bí o tó dé tó sì tán káwọn máa mú wọ́n síwájú ìmọ̀ tọ́tọ́ káwọn máa mú wọ́n síwájú ìmọ̀ ó kéré jù ní wọ́n ti síwájú ìmọ̀ pẹ̀lú Allahu Akbar lórí wọn sì ṣe jù náà lọ kánà bí ti dé. sálábì wa tuntun Allahu Akbar yẹn ṣe ni abẹ́ yìí tí Abubakar ti ṣe náà lọ́pọ̀ sílẹ̀ ọ̀rọ̀ orí sílẹ̀ jù sábà sọ ikú tún ṣe bẹ́ẹ̀ ni bó ṣe ẹ̀kọ́ jẹ́ náà nà nítorí pé sọláṣà alákọ̀ọ́kọ́ nígbà tí lè máa mú eléyìí tó ti fà sẹ́yìn tó eléyìí ní ìsìn kò ní í jẹ́ wípé Allahu Akbar sí imam lòun ó gùn nítorí pé òun ṣẹ̀ṣẹ̀ dé nìsín sábà kó ló ti tún Allahu Akbar ṣe sábà bí bá ti tún Allahu Akbar ṣe ajẹ́ pé àwọn máàmútó àlẹ́yìn rẹ̀ náà yẹ kó tún tiwọn náà sábà sọ pé wọn ò tún tiwọn ṣe a sọ pé lè ní ọ̀pọ̀ ìsìn nàbí sallallahu alaihi wa sallam nínú àwọn kan tó lọ́ọ́ fi nábì sọ́tọ̀ ní tí ò sì fẹ́ pé ó lè ṣe Allahu Akbar lẹ́yìn ìgbà táwọn máàmú ti síwájú tiwọn abẹ́rẹ́ ìbùkátẹ́ rẹ̀. يقول لك يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله أما ما أتكلم بقيبة واجه الله واجه النبي صلى الله عليه وسلم يعني لا تفعلوا قبل أن يفعل الرسول ولا تقولوا قبل أن يقول الرسول ẹ gbọ́dọ̀ ṣe kankan ká nàbí ètò ṣe ẹ gbọ́dọ̀ sọ kankan ká nàbí ètò ṣe. torí ẹ wọn dàgẹ́ bí ṣẹlẹ̀ kan wọ́n ti pa ọmọ. Ànábì sallallahu alaihi wasallam nínú ìwáyà tó wà nù Bukhari àti Muslim. Ó tún bẹ̀rẹ̀ kó fi Allahu Akbar ti bẹ̀rẹ̀ lọ́ba arántí kó dáná bá ń bẹ lárò. Wọ́n á sọ fún àwọn sábà pé dóńbi tẹ̀ wá. Ọwọ́ á lọ bọ̀. Wọ́n bá rí tómi ká lórí rẹ̀. Sallallahu alaihi wasallam ó ti lọ wẹ̀wẹ̀ dáná bá. Eléyìí wà fẹ́rẹ̀ kìlẹ̀ á nígbà táwọn ibi dé ni wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀lá ṣùgbọ́n àgbọ̀ pé wọ́n tún ìfọ́mọ̀ sí ó túmọ̀ sí pé àlàáfó lè wà láàrin ìfọ́mọ̀ sí aláwọ̀ sọ́ra alákọ̀ọ́kọ́ eléyìí náà ní táwọn sọ̀hábà pọ̀ yìí ìlọ́pàá ni wọ́n ti sọ pé láyé Umar ọ̀dọ́ yẹn lọ́wọ́ àyè tọ́ba ti lè ṣe fọ́ọ̀mù Umar ò ní ṣe takbiratul ihram Allahu akbar ti bẹ̀rẹ̀ yẹn kò ní ṣe. dáájú ụfọdụ tó wo sáfù yóò wo sáfù tiwájú yẹn fínífíní lẹ́nìkan lọ́wájú tẹnìkan ẹnìkan òtí ó tún ti wá fi ọ̀rọ̀ àwọn sáfù tó tẹ̀lé ta lákọ̀ọ́kọ́ lé àwọn èèyàn lọ́wọ́ kó káwọn náà lọ yẹ̀ wò nígbà wọn bá tó jábọ̀ fún gbogbo tó dọ́gba ní òtòṣe ọlọ́ọ̀bù wọn torí àwọn sàhábà náà gbọ́ yìí pé àlàfo ní wà láàrin kan máa ti Allahu Akbar ti bẹ̀rẹ̀. àmọ́ àwọn ìwáyà mi wá nu síra mi tí kìí ṣe sàhẹ́lì Bukhari àti كان بسنن ابن حبان أبي صحيح ابن حبان أتي سنن أبي داوود àti mursal wọn ni àti ipa anabi sallallahu alaihi wa sallam ó ti fi Allahu akbar ti bẹ̀rẹ̀ kó tó rántí bẹ̀rẹ̀ kó ti ta kóńtó wa nípa ayé Bukhari àti eléyìí ló dá wàhálà àwa láti ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti. Títa bá padà dé, á tẹ̀síwájú láti fi tá a dé ni. Àbá tún bẹ̀rẹ̀. Ewu lẹ́yìn mú. Bí kápò ti ṣe rákà méjì ọ̀wá so. Ṣé láti orí ẹlẹ́kẹta ló ti bẹ̀rẹ̀ nísìnyí àbí gbogbo sọ láti ti bàjẹ́? Ewu lẹ́yìn mú. Nàá. àtúnbẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ti bàjẹ́ ọlọ́dọ̀gba. nítorí pé tí ntí bá máa gba sọ láti jẹ bá ti ṣẹlẹ̀ gbàgbé ẹ̀. ọ̀dà àdìsí dáná ní sọ̀rọ̀lọ́ àdìsí làdó àbí àwa ìtàmùrún bá sẹ́ni ìbá tó kan náà bá ẹ wà á rìn jáde nu mọ́sálásí ẹ fẹ̀yìn rìn jáde ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ wà á lọ sàlùwàlà àwọn kọ̀ọ̀kan á wọ́n tún ṣe yàtọ̀ ẹ̀nu àlùwàlà ṣé á pọ̀ ẹ̀jẹ̀ yẹn ni àbá sàlùwàlà ìta àti mà. ẹ sì gbọ́dọ̀ pè é sáà kìbìlà ẹ sì ká pé nínú mọ́tíláṣí tẹ̀ wà ní. ẹ̀tọ́ wa wà ẹ̀ ń ṣe sọ́láàtì àmọ́ bá tẹ̀ mú ẹ̀fẹ̀ yẹn ẹ̀fẹ̀ yẹn jáde sápò alákọ̀ọ́kọ́ lẹ́wọ̀n ẹ̀rìn jáde tẹ́bá tó ẹ̀rìn jáde tẹ́bá ti débi ẹnu ọ̀nà ẹ̀ máa fi ẹ̀gbẹ́ rìn bọ̀ ẹ̀ wọ́n lọ kọjú síbi tẹ́ ń lọ ẹ̀ máa fẹ̀gbẹ́ rìn bọ̀ lọ́nà tẹ́ ní kọ́ ọ ẹ̀yìn sáà kébìlà tẹ́lá tó wá dé tàbí ẹ̀ máa rí báàsì sọ. tẹ́lá ti débi tí ẹ̀ ti lọ sáyà àwọn ọkùnrin ẹ̀ tún máa fẹ̀gbẹ́ rìn. tẹ́lá ti dáyà lọ àlá ẹ̀yìn lẹ́sùn fi rìn bẹ́ẹ̀ sì jókòó. inú kí wọ́n máa ń fomi wá kó fẹ́ pẹ́rẹ́ àbí kó máa máa lẹ́nu ẹ̀rọ ẹ̀yìn náà lẹ́ẹ̀ máa gbàgbọ́ torí tí a bá ti lè pọ̀ ìsáàlù kíbla ẹ gbàgbé. a bàbá alágbàdo ẹkùnrin mẹ́ta mo ti ẹ̀kẹ́ rí ti pẹ́. tí a bá ti lè tó pẹ́rẹ́ yàrá ti ń bàjẹ́. yàrá kan wá dúró ìjà ìmọ̀tútù ẹ̀sùn rìn padà ẹ̀ní sọ̀rọ̀. bọ̀ ìmáàmù Malik rahimahullah ó ní dáàbò tó wọn lọ sọ̀rọ̀ dídò láti wọn lè bàjẹ́ ká sí mi. torí àwọn ẹgbẹ́sáìtì kan pàṣẹ òpòrọ̀ ó ní sọ̀rọ̀ dídò láti wọn bàjẹ́ kó tó bẹ̀rẹ̀. tá a wá lè fi ẹ̀sìn láti ṣe déédéé àmúnu láti ọbẹ̀ ni wọ́n bá tó láti ọbẹ̀ ni títọ̀ bá tẹ́lẹ̀ rẹ̀ pé wọn náà wọ́n bẹ̀yìn rẹ̀ àbí òye. àwọn lọ gbàlùwàlá ó tún lọ sáàmù ó tún bá múdi rẹ bá ike sọláàtì ó ti bẹ ọkà ọkà mọ lórí ẹ nígbà fẹ mọ nǹkan lórí ti yẹ ó tún bẹ̀rẹ̀ nítorí pé àmúrun kìí àbúrò wa ti tọ̀ sí sówó wọn jọra wọn bẹ́ẹ̀ onígbà sẹ́nìkan tó gbọ́ àgbọ́yé òfin ṣẹ̀rí àyè tí ó tí ó máa rò lórí rẹ̀ pé bàtà náà ti padà dé kò tó Allahu Akbar sí ó rí ìwáyà tó ti di Allahu Akbar kó tó rántí pé jálẹ̀ máa bẹ̀ lára o. ẹni tó kò sí bẹ́yẹn sí léwu òun á mọ̀ pé ó tún tún Allahu Akbar sí. màmá bí màdàbù bọ́tà ń fà sẹ́yìn wọn lànà bí ti sọ láti wọn ò ti sọ fún wa ìgbà náà ó tún aláwọ̀ akbar ṣe kò sì bá sọ láti pẹ̀lú ìmá kó láti fẹ́ yọ níbo ló fẹ́ gbàgàdà á sì sábẹ́ pé keke níta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù tí ń bá sọ láti mọ̀ táwọn aláàrẹ̀ wá já tó wá ó ti kó ń tì ó sí pẹ̀lú wọn gba àwọn bẹ̀rẹ̀ sọ̀lá ẹni tó ti bẹ̀rẹ̀ ló tó dé kọ́bàjẹ́ kọ́bàjẹ́ bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ náà lórí amẹ́lẹ́ ìyànà aláàrọ̀ ọ̀bàjẹ́ bẹ́ẹ̀ ni àmọ́tẹ́ gbàgbé ni ẹni tó ti kó lè máa mú bí ó ń ga lànàbì tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ torí ẹ̀. anábì bọ́ síwájú bẹ́ẹ̀ ni wọ́n tọ́ bẹ́ẹ̀ torí pọ̀ là anábì sallallahu alaihi wa sallam. anábì ń bá sọ láti lọ ìgbà tó parí sọ láti aqbala ala an-nas anábì kọjú sáwọn ẹ̀kọ́ kan tó nìyí bá ti parí sọ láti tẹ́lá sọ pé allahumma anta astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram ẹ̀kọ́ ju sáwìn ẹ̀kọ́ ju sáwìn. aisha radiyallahu anha nínú sahih muslim onítànàbí wa parí sọlá òní yé kọjú sí àlùkíbílà tó kọjú sí ti sọlá títí tó fi kọ́ astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dal jalali wal ikram ìgbà náà ni tó a kọjú sáwọn. kọjú sáwọn èèyàn kí ti kọ ẹgbẹ́ sáwọn èèyàn nínú àwọn ẹlòmíì ẹgbẹ́ wọn kọ sáwọn èèyàn ẹlòmíì ga ìdẹ̀tì rẹ̀ ní ọkọ̀ sáwọn èèyàn àbí pàkọ́ rárá ọkọ̀ ju sáwọn. àwọn olùmọ̀ẹ́ni ìdí táwọn ẹni sọ̀rọ̀ máa ìtọ́ náà fi máa ń kọjú sáwọn èèyàn oní ẹ̀nìkan lè bá àtàrà rẹ̀ kó tẹríba nítorí pé ẹni tó síwájú wa tá a fi sí náà nísìn tó bá ti lè pẹ̀gbẹ́ sí wa àbí kọ́ pàkọ́ sí wa àmì ìgbéraga ni ìbọ̀lọ̀ tó fi wà láti fa ẹ̀rù xọ́tẹ̀tẹ̀lẹ̀ náà má sì jẹ́ ẹni tó ti pé ẹ̀tẹ́ rẹ iná máa kọ sáwọn èèyàn ẹni tí ń pẹ̀gbẹ́ sáwọn èèyàn tí ò kọjú sẹ́ni tó kọjú sí àmì ìgbéraga yìí. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam wọn kọjú sáwọn èèyàn wọ́n bá wọn sọ̀rọ̀. أيها الناس أيها ما لكم حين نادكم شيء في الصلاة أخذتم في التصديق kí ló ṣe yín nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí yín nù sọ́dá tó ṣe pé àtẹ́lẹwọ́ lẹ̀ ń pa àtẹ́wọ́ lẹ̀ ń pa yẹn ni ká sì sèmi mùsùlùmí pàtẹ́lẹ̀ pé pàtẹ́wọ́ àwọn káfíìnì ní àtẹ́wọ́ jẹ́ bàbàrà lọ́dọ̀ tó kọ́dà wọ́n tún kápá rẹ̀ sí wọn. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية wọ́n ròyìn pé sọ̀láàtì àwọn kùfọ́ọ̀r níbi káàbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí kí islam òdodo àtẹ́wọ̀nì àtẹ́wọ̀nì. torí de eléyìí báyìí ẹsẹ̀ tí wàá kìí ti ká pàtẹ́wọ̀. wọ́n láwọn ń pàtẹ́wọ́ àwọn ń jó àwọn ń tàdírékì àwọn fi ń polówó aga ni ẹ kú ìyá jẹ. ẹ̀rí tó tún ó tún pé clap for jesus ọgbà one plus one ah, àwọn àwọn ètò burúkú pẹ̀lú àwọn káàkiri wọ́n ti lè sọ bí wọ́n ti máa gbọ́ pé up nàìjíríà wọ́n lè ní up jesus ìṣáàdọ̀ kẹlẹ̀ ẹ̀yìn òrírí ó tún pẹ́ bára mọ́tò. adúgbò fọlọ́ tó ṣàánú wa pẹ̀lú islam torí di eléyìí a máa pàtẹ wọ́n pàtẹ títí. èyí ọmọ kagun torí pé ara ní kara tẹ́lẹ̀ kò sí gbada tó bá gbada tó bá gbóná ní ọmọ tó bá mọ rẹ yóò pa kí ni jésù ti fún ní jésù náà tó ń tara rẹ yìí sá a ẹrú ọlọ́run tọ́lọ́run ìyanilẹ́nu fún yín. yóò ṣe ẹ̀yin náà sọ̀rọ̀ ní ti tọrọ sẹ́nìkan ṣe náà ha ha ha ha náà ṣe bẹ́ẹ̀ ní Islam kò yí padà àwọn èèyàn ló yí padà tí èèyàn bá wo ń ṣẹlẹ̀ láyé tí èèyàn bá pé èèyàn bá bẹ̀rù Ọlọ́run. èèyàn ò sì fẹ́fẹ́ sí ọlọ́run ọba ọba jẹ ah, ọ̀pọ̀lọpọ̀ ó ti ọlọ́run jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmí ìsìnká ìyàlẹ́nu ti ṣẹlẹ̀ ọ̀sẹ̀ yóò balẹ̀ pé wáyé wò lọ sọ̀kalẹ̀ kọ́rọ̀ tuntun tuntun lọ́wọ́ àwọn àyíká mọ̀láyé ọba tẹ̀sí pàtẹ́wọ́ rẹ̀ ó nísìnyí Allahu Akbar ẹnìkan kan sọ̀rọ̀ ọ̀hún kàtà arọ́ ka pípa arọ́ ga ó sì kà ó kàtà ọ̀gá rẹ̀ àá yóò ṣẹlẹ̀ níbi náà ọlọ́dàkùn wọ́n bẹ̀ sí ju ajẹ́ o akéwì pàtàkì nǹkan ti dà gbọ́dà ojúdú lọ́rọ̀ anábìsọ̀rọ̀ máa rí sẹ́la pé àsìkò kan bọ̀ sẹ́ni tó bá di ẹ̀sìn rẹ̀ mú nínú àwọn èèyàn òní yàtọ̀ sẹ́ni tó di ògùn náà mú ó súnmọ́ tó fẹ́ pásítọ̀ náà ti ń kalẹ̀ tí ọba jẹ́ pé kò jókòó bíbà láàrin àwọn èèyàn ọlọ́run dà púpọ̀ sáànù lọ lẹ́yìn náà rí fọ́tò ni gbogbo jẹ́ra gbogbo kí n táwọn olùmọ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti di part part of kódà nílùú kan wọ́n kó àwọn èèyàn kan lọ. wọ́n bẹ àwọn èèyàn kan wò gbogbo ẹni ká má ti bẹ̀ wò kó má ti tó sábà yìí wọ́n àwọn èèyàn tó jẹ́ pé olùmọ̀ ńláńlá ni wọ́n nípa ẹ̀sìn ó sì jẹ́ pé àwọn náà ní ké pátápátá pé ọlọ́run ti fọ́tò léwọ̀ fọ́tò ọ̀dà fọ́tò ṣẹ́kẹ́ni àwọn yóò ti ga àyà sí àárín àwọn yóò ti dúró káàkiri wọn ẹni tó ní ẹni ọkọ̀ fún wọn ìwọ sáré nù gbogbo èèyàn ya kíní wọn lọ yẹ ká kó bá fi jọ o. àtẹ̀kẹ́rù kan máa hàn nù Na yóò. wàlẹ̀ àkọlùlẹ̀ wàlẹ̀ àtúwẹ̀tẹ̀ ilẹ̀ rẹ̀. هذه هي الدنيا كيف تحولت وتغيرت لا يقبل gbódodo ewu òtúmọ̀rọ̀ anábì nà. Níbi gbogbo wa, alọ́símọ̀dínà anábì, akẹ́kọ̀ọ́ gbogbo aṣojú pè, alọ́símọ̀dínà anábì. sẹ́ni tó pé ẹsẹ̀ ya sọ́tọ̀ gbogbo ibi tó wù ọ̀sọ̀ fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pátá pátá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò bí ọ̀dà wọ́n ti fọ́ kámẹ́rà dànù rọ̀gbà wọ́n ti rọ ọmọ pọ̀ nísìn gbogbo èèyàn ṣe pàṣẹ wọn pọ̀ tó àwọn èèyàn méjì kan wà rọra lọ sàkété wọn dúró gbogbo wa la sì mọ́kí wọn èèyàn méjì tó ata kéte ọ̀ kí lè mọ̀ tó ta wọn. àkókò mo rí ibú tó ń kọ́ ọmọdé ó. ó kó ọmọ rẹ̀ ní wá bàbá. bàbá yẹn rí nǹkan náà. gbogbo ẹ̀ tó ọmọ yẹn sọ fún gbogbo ẹ̀ jáde lágbádá náà ṣọ́ọ̀ṣì ni lágbádá dòtò lágbádá òṣà lágbádá kí àbí àbá mi. dákúbárẹ̀ náà sọ́jà rẹ̀ ìbá wọn sọ pé wọn láti sọ kú àfúsọ̀sọ̀ ẹ̀ kó tó máa ti àyà mi ìbá wọn sọ pé wọn láti sọ kú àfúsọ̀sọ̀ ẹ mọ̀ fẹ́ ayé náà láti wọ́n fi kọ́ ayé akérèjáre. kò fara mọ́ <laughs> ẹni tó dodo lọ́rọ̀ adábì sọ̀rọ̀ bá a lè sọ̀rọ̀ kódà tẹ bá lọ fún lálẹ́ tó bá da sọ̀bùrú ọmọ pé wọ́n lọ gba mí làbí àárín àwọn ẹtí ọ̀yẹ́ mọ́ kó wọ́n mú mi lórí pé nǹkan tó ṣe léwọ̀ ọlọ́run wọn ló lè là subhanallah ibi táyé dé lónìí orí ẹ àfikọ́ náà gbà wá àfikọ́ ńlá wá. anábì sallallahu alaihi wa sallam wọ́n ní kí ló dé tẹ̀ ń pàtẹ́wọ́ kí ló dé tẹ̀ ń pàtẹ́wọ́ innama tasbiqu lin-nisa ẹ̀dì mú òfin ni o bí òun ni ìdájọ́ ti ẹjẹ́ kó pàṣẹ wọn. pàṣẹwọ́. من ناله شيء في صلاته فليقل سبحان الله ṣùgbọ́n èèyàn pe ohun tó ń bá ti ṣe nínú sọ láti ṣe kí lẹ́yìn ọmọ sọ subhanallah. lèmi ọmọ ká ti ṣe subhanallah. ẹnìkan tẹ̀lé mọ́lẹ̀ ó tún yẹ. lórí sọlá àdúgbò dáhùn pé yẹ yé èèyàn ọ̀rọ̀ èèyàn ni òkú láti bàjẹ́. ẹ̀sùn tuntun ṣáná lọ ìyá aláṣẹ yìí ń kọ́. kí ló ń wò yọ fọwọ́ gbára wọn wọn ò ní pàtẹ́wọ́ kí àárín àtẹ́lẹwọ́ wọ́n gbára wọn ẹ àárín àtẹ́lẹwọ́ ọ̀tún ẹ gbá òbí ọwọ́ òtún. báwọn obìnrin ṣe máa ṣe tiwọn. kìí ṣe tí àwọn obìnrin máa ṣíra wọn lábàárà o wọ́n máa ṣe dí à ọmọ ọmọ máa lọ bí omi gbóná tí mú náírà tán rárá ẹ mú iná yẹn fi gbá òsì ọwọ́ sí السلام عليكم سبحان الله ẹjọ́ yẹ pé wà lórí ọ̀pọ̀lá lẹ́jọ́ wà lórí سبحان الله ọ̀jẹ̀bùsẹ̀ ìjọba gbọ́ yín bẹ̀ gbọ́ yín سبحان الله yẹn ìmáàmúra ọ̀sálámù aláka kẹta rákà mẹ́rin ló سبحان الله. ìmáàmù bá ń bá tàṣà wò jùlọ pé mi ò sálámà níta ìwé òye mi. tọ́ gbàtí ìmáàmù sálámà tani bá tún borí kalẹ̀ kò sáré hàn òye mi ò ìjọ kò sáré lọ ọ̀fẹ́ òfin tí o lè túmọ̀ sí láti fi kún sọ̀lá ẹ̀dínkù nù sọ̀lá ṣàṣìṣe bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ ló lè túmọ̀ sí ẹnìkan nu ẹyin kò burú kọ́kọ́kọ́ fara rẹ̀ kalẹ̀ pé kíso láti tún wọn bàjẹ́ títí gbogbo jama ò lè bá a dà kàkà mẹ́ta ló ṣe dípò mẹ́rin tòṣọ láti tẹ̀ ti bàjẹ́ nu ọ́ àtún bẹ̀rẹ̀ lọ́rùn ọ̀lọ́ọ̀lọ́ ti sọ lẹ́sàn-án rè torí pé òfin tiẹ̀ lẹ̀ òfin tún ti jama yìí. فإنه لا يسمعه أحد حين يقول سبحان الله إلا الأسد إذا ربي يعني أن يكون يقوى نقوى يعني سيئا تقول سبحان الله بقوي تواتي وجبان يوم من زمان سنة يا أبا بكر ما منعك أن تصلي للناس حين أشرت إليك وهو بكر أنت لكن أريد أن أستسواجك للصلاة ثم أتبع صفاء كنت أستسواجك يباوينه kíló dé ebi mímú ní kò tẹ̀síwájú. wọ́n nítorí pé kò sí ànábì kan náà àwọn ànábì tọ́lọ̀ ń tún rán nínú àmì jíjẹ́ ànábì wọn àfikọ́jẹ́ pé wọ́n tò lẹ́yìn ọmọ lẹ́yìn wọn kàṣí náà yìí. eléyìí àpèjúwe kan àpèjúwe mi oníkànnà sallallahu alaihi wasallam tò lẹ́yìn Abdurrahman ibn Awf eléyìí ànábì òde ẹ̀fọ́ yìí pé kókó ń bẹ àbáwọn èèyàn tẹ ẹsẹ sọfàánù máa kan láti lé kó ń bẹ anábì tẹsíwájú dé parí sọlá torí pé rákà kan ti gbọ́ má dàbí lọ́jọ́ yẹn àtọ́ parí sọlá ló fẹ́fẹ́ mú rákà kí ló wá ṣe ọ́n gbà tẹ́mi ní kọ́ tẹ̀síwájú tọ́ tẹ̀síwájú wa àbúrò. sọ̀kọ́ ọ̀la àbúrò bọ́sùn ẹ̀ máa gbọ́ ẹ̀kọ́ ńlá. وبكى ما كان ينبغي لابن أبي قحافة أن يصلي بالناس بين يدي رسول الله صلى الله عليه وآله وسلم متفق عليه واتصم بابا قحافة واتصم بابا قحافة يتريب الله أبكى تنرى إليه Ike sọ pé kọ̀tọ́ sọ́mọ bàbá elélùbọ̀, ó sì àmọ́ tẹ̀lé ba láti fi hàn fún ìjàmà ìjàmà tẹ̀tà. Kọ́tọ́ fọmọ bàbá Bọ̀há fọmọ sí ni máàmù fáwọn èèyàn níwájú ànábì sọ̀rọ̀ náà lè sẹ́lẹ̀ kí wọ́n fẹ́ kó máa jẹ́ yín. Tẹ̀lé ba ńlá lélẹ́yìí. Torí ẹ̀. Láàrín kan tó ti ṣẹlẹ̀ náà, Tátánà bí ń sáré ẹ̀kọ́ ti pa ọ́ láti fún ọsọ fún Abubakar kọ́ máa ṣe lè máàmù fáwọn ẹ̀rọ púpọ̀ sí náírà ẹsọ fún Abubakar kọ́ máa ṣe máàmù fáwọn Aisha òṣìṣẹ́ ó wá tún lo àwọn Hafsa ìyàwó ànábì tọ́jọ́ máa ọmọ ó náà máa sọ pé Abubakar gẹ́gẹ́ bí Aisha ló ti kọ́kọ́ sọ bí Abubakar kò lè jíra rẹ̀ mú ọkàn rẹ̀ ti lẹ̀ jù ó ti lẹ̀ jù.

wọ́n ń sọ fún kí n sọ báàbù bọ́tàn èyí ń sọ fún kí ní ó kẹ̀lé kí n pààrọ̀ abúbọ́tàn abúbọ́tàn náà ni ẹ sọ fún abúbọ́tàn bá síwájú ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ sàkọ́tẹ̀lẹ̀ rẹ̀ ó sì rí ká abúbọ́tàn ní ṣe imam inú dùn sábàtàrọ fi jẹ lè máàmù fún gbogbo wọn àbàtàrọ wa pọ mbẹ ọnà dúró lápò ọtọ ànábì sọgbà ànábì dúró báyìí àbàtàrọ wa báyìí àbàtàrọ náà wa pọ mbẹ tọwọ wa dúró ní apọ anabi. ànábì tàbí anabi ọmọ bá láti tàbí ó túmọ̀ sí kọ́rọ̀ tó àbàtàrọ sọ òfin sàwádà tọ̀tọ̀ sọ láéláé fún ọmọ sílẹ̀ mọ́mọ́ àwọn èèyàn kan wájú Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam tẹ̀rí gba ńlá lélẹ́yìn àti lílẹ́kọ̀ọ́ tó ga. ẹ̀rí pé inú péye lẹ́kọ̀ọ́ àwọn sọ̀hábà làgbà láti ọ̀ràn yẹn ní lórí gbogbo wa. Nàbí yìí náà lọ́pọ̀ Abubakar láṣẹ nípa máa ṣe ìmáàmù fáwọn. Àlẹ́bí tó pa aláṣẹ àwọn àwọn náà ká tara rẹ̀ ká kẹ́kọ̀ọ́ eléyìí lọ kọ́ ẹgbẹ́ olóògbọ́n ó sì kọ́ kó lè bá wúlò ní òwò ayé kí gàràgàrà rẹ ọ̀pọ̀ wọn àti tiẹ̀ náà òye kíkà kan mọ́ wọ̀ yìí gbọ́wọ́ tiẹ̀ náà ẹni tó kọ́ ń bẹ́ ń kalẹ̀ wọ́n wá lóun ṣe wáàlì ọmọ pé ẹgbẹ̀rún nǹkan tó ń sọ ní ọmọ ẹja sí torí ẹ̀kọ́ ọmọ wọn rẹ̀ irú rẹ̀ ní Abu Yusuf ọmọ kí ẹ̀rù mọ́mọ́ Abu Hanif ló ṣẹlẹ̀ láàrin àti olùkọ́ rẹ̀ ọyà gbàtẹ́ láì sí ìtò ọyà gbàtẹ́ wọn náà ti fẹ́ bẹ̀rẹ̀ sí dáhùn èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ olùkọ́ rẹ̀ Abu Hanif bá ń bẹ̀rẹ̀ òkú kò tí ì tó ti kàdí òṣùwọ̀n tó bẹ̀ ó ti kọ́ lùmọ̀ ńlá ni. àmọ́tà bá wò sí olùkọ́ rẹ̀ igi mújìnà sí papọ̀. Abu Hanifa tó wá rí pé Abu Yusuf ti lọ dá àyè tó nù tó máa kọ́ yàn kí ó lẹ̀ ó wá rẹ́ nìkan lọ bí léèrè. Ó ti pọ́sẹ́ firi ọ̀dà lè fẹ́lẹ̀. Wọ́n á ní kí wọ́n ni bàbá ní bẹ́ẹ̀ kọ́ ẹni bụ àlefa ara kan sọ pé bẹ́ẹ̀ ni yóò fi tún padà wá gbẹkọọ tó ti gbà tó tún ọba bí lórí oníbẹ̀ẹ̀ kọ́ ó ń béèrè níbẹ̀ ni adé pé bẹ́ẹ̀ ni ó ń ẹgbẹ́ yorùbá lẹ́nu lọ́gbẹ́ bàbá burúkú yìí àbí ajẹmọ́tì ayé yìí ìgbà báyìí ni ọ̀ràn arákùnrin tó bá lọ bá bọ̀ àdìgbà pé ẹ tó bá fi ẹ̀ léèrè léèrè báyìí báyìí báyìí báyìí síbẹ̀ ni èèyàn sọ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbúrò àdìgbà ni kí lọ sẹ̀ ah, ẹnìkan lọ́wọ́ á bí mi ibi mò ń tó ń kọ́ yìí. oní báyìí báyìí báyìí báyìí oní bẹ́ẹ̀ kọ́ lọ́ba ti di wáyé bẹ́ẹ̀ o tún ní bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kọ́. àbúrò àníbà nígbà tí wọn náà abẹ dábì tẹ́lẹ̀ láì ti fi nǹkan tọ̀rọ̀ ti yé pé mo ló wá. ìtumọ̀ sí pé ẹni tí ó bá lọ́dọ̀ rẹ nítorí pé nítorí mọ̀ òye tó ní ẹ̀kọ́ tó ní tàǹtàǹkà lọ́sọ̀ tó fi dèdè. tó bá sì ní láti máa ṣàtúnṣe rẹ̀ ń bẹ̀ ọ́ nílé rẹ̀ nìkan bá sọ̀rọ̀ mọ́ láyé tí wọ́n mọ̀ pé kò mọ̀ nǹkan kan níbi ó tẹ̀sí ti wá àdínwájú àbá rẹ̀ àti ṣe jẹ́ ayọ̀ ọ̀bẹ̀ sẹ́gbẹ̀rún bí ó bá bá márùn-ún ni ó ọ̀bẹ̀ sẹ́gbẹ̀rún. kódà àwọn là ń tún bá abẹ́bẹ̀ lọ́dọ̀ bàbá ń jọ́nà gbogbo tí ò ṣẹlẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ tólùkọ́ àìsà bá ní ọ̀sọ̀rọ̀ tó bá ní ọ̀sọ̀rọ̀ wọ́n sọ pé sọ̀rọ̀ níwájú rẹ̀ tó bá ní náà fi kọ́ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ díẹ̀ lọ sí dípò fúnra ara rẹ̀ sọ pé ah, torí báwọn aṣíwájú rere ṣe máa ń ṣe nù tó bá ṣe bẹ́ẹ̀ tí ó bá fi lè jáde lẹ́nu olùkọ́ pé ọmọ yìí ti ṣàṣeyege alihamudulilayi ọlọ́run gbà fún wọn náà yóò ṣe di pé wọ́n ní kí wọn náà máa dá sọ̀rọ̀ torí ẹ̀ àmọ́ tí káàdà kan bá ti pọ̀ ò ní débẹ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ kó o ní ìsìn tó ń bá sọ pé tààní tààní o ti kọ́kọ́ o ti pa fáìlì rẹ̀ yàtọ̀ bí àwọn àṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé nì ẹnìkan ní àṣàròdì yẹn wọ́n fura sí pé gbamagbama rẹ̀ fẹ́ pọ̀ wọ́n á di ọ̀kan nínú àwọn lọ́jọ́ lùmọ̀ àgbà nìyí ọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí kí lè rí kí á tó wọn dà wọn níta lọ́kọ́ wọn ni lágbájá ni ẹ má tẹ́ ọ lóhùn eléyìí wọ́n fún abáyé rẹ̀ yá gbòòrò ayé àtàwọn ọmọkùnrin ọmọ ó ti di bí ìgbà tí búrẹ́dì sọ́ọ̀tù sínú mi gbẹgẹdẹ bá lámù yóò máa já bùtẹ torí ẹ bẹ́ẹ̀ ni tí olùkọ́ rẹ tó bá fi tó bá bẹnu àtẹnu ọbẹ o ó lè jẹ kó parí rẹ eléyìí o àwọn máa gbọ́rọ̀ rẹ̀ ìsọkúsọ rẹ̀ ti pọ̀ jù kátàkátà rẹ̀ ti pọ̀ jù sọ pẹ́pẹ́ yanjú àbúrò pọ̀ yanjú à wọ́n lè sọ fún yorùbá lẹ́nu pé àánà fún wa èpè ní àwọn ẹ̀ kò lè sí dípò kọ́ mọ̀ pé àánà fún wa ṣé à ṣé n parí tí mo ti lọ àbẹ́ ìgbọ́n ọmọ tí ọ̀pẹ́ kọ parí. yóò fà fáìlì ẹ̀yà rẹ̀ torí ẹ̀mí ti jẹ́ kó olùkọ́ bí ibẹ̀ ti rá Abubakar tó ṣe yìí ìtẹríba ló Abubakar kà ẹgbẹ́ ọ̀rọ̀ tó bí ilé lè má mú fáwọn yẹn kan níbi táwọn ẹbí wa gbàtà ẹbí wa fẹ́ nìkan Abubakar yìí náà àmọ́ wọ́n ti sọ pé kó o síwájú ẹnu bí wọ́n gbogbo wọ́n lọ mọ o òkú ṣe fi kà pa ọwọ́ ń sọ àwọn yẹn ṣe ọṣẹ ọṣẹ nígbà tí bàbá ti ń wá ní tí wọ́n ṣe sọ láti àwa lọ́yẹ̀ ká bọ́ wá bí bàbá wa ní ta ló pọ̀ wẹ̀yìn wẹ̀yìn lọ́n lọ́n ẹ̀yẹ́ tẹ̀kùn torí di eléyìí báyìí tí ìyẹn bá ti fẹ́ ṣàṣeyege wọn bá ní gbọmọgbọmọ garagara ní màmá. èyí sì sábà jẹ́ nǹkan tó wọ́pọ̀ ní ìwà fáwọn ọ̀dọ́ gbọmọgbọmọ máa wà gàràgàrà máa wà fáwọn ọ̀dọ́ ìdíjà fi máa fìdí rẹ̀ mi. ẹ̀rí kí pẹ̀lú pé èèyàn jẹ́ ọ̀dọ̀ tàtà wọn lára rẹ̀ má balẹ̀. torí àwọn òbí náà ìmìnira ṣètò ọ̀nà rẹ̀ jẹ́ kí kárí mi bí kárí mi máa bá àwọn jà níbi tí ti òun yàtọ̀ títí máa sábà kú bá wọn. àmọ́ ọmọ tó máa sára rẹ bá balẹ̀ tí gànàgànà ọ̀dà láàmú ọ̀nà àti tètè gbà nìyẹn kó lọ́wọ́ gbàdúrà wa. ọgọ́kà mi èmi ò lè tẹ̀lé má mú fáwọn yẹn kan o níwájú ànábì sallallahu alaihi wa sallam ànábì òsì bá rí kọ́sọ́lẹ̀ ó fi hàn pé ẹ̀kọ́ ni pé àwa náà lára kákẹ́kọ̀ọ́ kódà kò tètè ọwọ́ náà lẹ́kọ́ ẹ má ṣe gàràgàrà jù níwájú ọ̀gá yín ẹ má ṣe gàràgàrà jù níwájú ọ̀gá yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ọ̀padà jẹ́ kẹ̀ga kọ́lá ẹlẹ́dàá má fi wárawára má fi dà wá sẹ́nu bá kọ́ lọ ó tún wá sí níbi tá a kù sí ó wa ní gbogbo àyíká yìí subhanahu wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك la ti gbọ́ pé àyàn nìkan náà ìbì ń sara ìlànà ẹtì má wa gángan fúnra rẹ̀ kan pé lágbádá àti kẹ́ ẹ ṣe àwọn ti àwọn èèyàn tó rò wọ́n ní sílé yéésì náà ìbí nù ó fi wọ́n títí tó ń fi dé náà. wọ́n ní ìmáàmù ti ń ṣe ìmáàmù wa ní sọ́láṣí zuhur àbí sọ́láṣí láàṣù àwọn ọmọ tó ti kànú tí ó àlùwàlá wa já báwo ni òkè á sùn pátá á ti pátá báwo ni òkè á mọ bí tí lè má mọ̀ dé òṣìṣẹ́ nǹkan tán fún wa ẹ pátá ẹ sùn rà kó sùn rà lọ. nígbà tá a sọ pé sọlá ti bá dàrú má lè má mú lòdì táwọn sọ subhanallah subhanallah tí ò yẹn jẹ táwọn sọ fún yorùbá pé rákà mẹ́ta ló dé ilé ìṣọmú kí sọlá ti tù ọ bàjẹ́ wọn sábà sọ lágbára ńkọ. لم تصلي إلا ثلاث ركعات. إيه صلاة تكون بعد أنا dáadáa ọgbà jù torí kìí ṣàdúrà lẹ́nu. lẹ́yìn náà ẹ ti ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ orílẹ̀-èdè lárúbá náà àná. gbogbo níta nínú pé ẹ dojú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ lẹ́sọ̀ ti bàjẹ́ ti bàjẹ́. náà ẹ gbọ́dọ̀ àwọn tó ń nínú ìforíkalẹ̀ nínú rògbò yẹn àbí láì ìforíkalẹ̀ láì rògbò alukur'ani lọ sáńkà so eléyìí ọba sọ láti jẹ èdè lárúbáwá lẹ́yìn tí ń sàdúrà níforíkalẹ̀ ọba sọ láti jẹ. máa wọn ẹgbẹ́ lẹ́ wọn alílẹ̀ mọ́mù kẹ́ gbélé mọ́mù tó yẹ sọ pé wọn bá ti ṣe ara gbàgbọ́dá nìkan máa ṣe sọ́láàtì ó ṣe báwọn yẹn náà la mú pé tọ̀gbọ́n àbá ti rí lè mọ́mù eléyìí òun náà mọ̀ wá pẹ́ ibi ká tún bá jọ́ mi yọ fẹ́ bọ́ sásìkò dápọ̀ mọ́ gbọ́dọ̀ àwọn ti àjò. Jésù ni lè máa ẹlòmíràn ní kọ́ máa bọ̀ ń mu ni dánidáni dilé mu pápá rẹ̀ bá ta ẹlòmíì kọ́ máa bá sọ láti lọ kò sí wàhálà bẹ́ẹ̀. wọ́n ní títí èèyàn máa ń bá sọ láti lọ tó burú pé kẹ́nìkan wá dúró ní dédé iwájú èèyàn tètè kó fẹ́ kọjá o jókòó dédé wájú èèyàn òun náà ń bá sọ láti tẹ ẹ lọ ẹ̀yin jẹ́ ń dó ọtí bí ọ̀n ti ṣe sọ láti rẹ̀ ẹnìkan náà wá wá sí dédé wájú yín ó sì fọ́ àmọ̀ náà ń bá sọ láti rẹ̀ kí ẹ sì ṣe jẹ̀mọ́ àlẹ́ yìí tó burú kéèyàn máa ṣe sọ láti wájú ẹni tí ń ṣe sọ láti tó burú kéèyàn máa ṣe sọ láti lẹ́yìn ẹni tí ń ṣe sọ láti láì jẹ́ kí wọ́n jẹ́ ó ṣe papọ̀. ń bẹ̀sẹ̀ wẹ́ sí pé wọ́n tún wá máa takora wọn ó tún máa di pé lọ́ọ̀bá tó wà lọ́lẹ̀ tí ó ṣubú lọ́ọ̀bá ti kí níkà àlàfo làhárù kò sí tó burú sẹ́ni tó dé wájú rẹ̀ kó sáà máa ti gbọ́ wájú rẹ̀ kọjá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. wọ́n ní ọ̀nà ọ̀fun gba nìkan láti lo gbogbo ogun sí kọ̀ọ̀rá bí wọ́n sì lo oògùn kankan sí náà ní Yorùbá lẹ́nu wọ́n ní tí ó sì ní pípọ́ tọ́kù lẹ̀ sọ́nà àbáwọlé ẹ̀yin náà bá ní gbọ́ ọ tẹ́wọ́ adàkọjá wọlé tó bá ti wá wọlé yóò tún wá padà wá onídàkọjá yọ padà yọ àfẹnù la láì ṣe mùsùn. tọ́ba fọwọ́ fọwọ́ fà kọ́ wa la ẹnu la báyìí. rẹ̀ náírà ti mọ ẹlẹ́yìn ẹsẹ̀ Islam. Ẹlẹ́yìn rubbish nonsense lásán. tó takùtà ọlọ́run tó takùtà náà ti lẹ́lẹ́. Àbúrò máa fi torí kí wọ́n fẹ́ lóògùn kọ́ ẹ lọ fámásì wọn lọ wóògùn oríṣiríṣi bí tábìlẹ́tì ní bí sírọ́pù gbogbo ẹgbẹ́ oyin bẹ́ẹ̀lẹ̀ ọ̀la abẹ́rẹ́ nǹkan mẹ́rin ilé ìjẹun ti ṣe jẹ́jà rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan wọ́n béèrè béèrè kan wọ́n ní àwọn ọmọ bọ́bá tako Islam àmọ́ àwọn fẹ́ lóògùn yẹn bí ọba bá Islam káwọn máa lò gbígbé nǹkan kan sẹ́nìkan wọ́n ní káwọn lọ wá bí ọ̀ra ṣèbé àbúrò ṣèbé ìdáàtọ̀ ẹ̀gbọ́n nǹkan bá kíkẹ́ làwọn kù mọ́ kíníkan làwọn wà mọ́ ẹ má mú mu kú mọ́ ọlọ́mọdé ọlọ́mọdé ilé ìjẹ̀bù ti jẹ́ tẹ́lá nǹkan mi ò ní ìdíkà ẹ̀sẹ̀ béèrè ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀dà ṣùgbọ́n ká la lè rí kó bá tí ti jọ gbẹ̀ǹdẹ̀ dáhùn pé wọ́n lọ́n ẹ̀mí gan fẹ́ lò ó ó nu àbá àtòkò bá nù. torí ẹ àwọn nǹkan tó ti kílíà onídìkẹ́ máa béèrè ẹ̀yin náà ti yẹ kẹ́ ẹ̀ mọ̀. láàmú oníkàkà ti pẹ̀lú gbogbo orú àwọn rọ́bìṣì náà ń fẹsẹ̀ náà. wa nulẹ̀ pẹ̀lú ìyàwó èèyàn tí èèyàn lè ṣe jámùrù kápá magreth papọ̀ mọ́ ẹlẹ́ṣà. táwọn ọ̀pọ̀ àwọn sọ ni pé mẹ́tíláṣí ló ṣe ká ti máa ṣe jámù. ṣùgbọ́n pàkan náà olùmọ̀sọ pé kò gbogbo mùsùlùmí náà ni ìdẹ̀kùn yìí wà. tẹ́ bá ṣe àǹbẹ̀lọ́ nǹkan máa gbòòrò. bẹ́ẹ̀ láti dọdú òun dùn lẹ́yìn rẹ̀ ẹ wàá ti sọlá kàrá ẹlẹ́ẹ̀kejì wọn làwọn ti dẹkẹ ọgá àwọn wọn alákòóso ibi bẹ́ẹ̀ wọn fún àwọn láǹfààní àti lọ ti sọlá pàtàkùn bá tó délé làwọn máa jà pọ̀ àjàpọ̀ tí ń ju aláìfẹ́ kan ṣe lójú a'udhu billahi minash shaitani rajim kó sórí nù sẹ iṣẹ́ ẹkú iṣẹ́ àdánwò iṣẹ́ rádaràdà iṣẹ́ jákujàku iṣẹ́ orí ibú ìgbọ́n ti kú ń bẹ èyàn kò wọ́n ṣeun torí gbogbo wọn tẹ náà kó jọ náà gbé ló ń kó lọ nígbà tó bá kú èyí tó gbé lọ yóò wúlò fún ọ ló ti fi ráàrè owó àdánù tó fi lẹ ló ti torí rẹ̀ sílẹ̀ àkọlọmọsán ah, irú rẹ̀ pọ̀ láwọn ìlú wọ́n sọ pé sẹ́ńtà ṣe wọn nígbà tí ń jáde kódà tó ti lórí júmọ̀ láti pàṣẹ jù ọlọ́run kó pèsè ìfẹ́tọ́ sí ìfẹ́tọ́ dáa jùlọ fún un èyí ti àlùkìyàmà rẹ̀ kó fi ra lé ayé nítorí pé àlùkìyàmà tóun bá ń sin náà lójú méjèèjì ẹ̀rú tó máa bọ̀ ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà tó wà lẹ́ni tó fẹ́ sìn ráre lójú mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ọlọ́mọdé aṣọ orí ibú o jẹ́ bó ti jẹ́. wọ́n ní ìmọ̀mù àwọn jẹ́ tíjà kò ní sí ní gbogbo àkókò zọ̀wọ̀ tó bá tún ti darí yóò sùn kó tó di àsù tí bá tó ojú oorun ní ọgbà ìmọ̀mù sáàmà lọ sí ìmáà lójoojúmọ́ ní àbíwá o ẹ lọ sí ìmọ̀nà kí ló dé tẹ̀ ẹ̀ nìyí wọ́n ní ah, ẹnìkan sọ pé tí wọ́n bá sùn ẹ̀gbọ́rọ̀ sí mi nítorí pé oorun tó ń sùn gba ìgbádà ní ẹgbọ́rọ̀. àlẹ́kùn ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sọ́nà nínú àwọn àdéhùn tó fẹsẹ̀ nílẹ̀ gidigidi wọ́n wà lórí ìrìn àjò. wọ́n wá sọ fún Bilal wọ́n máa bá wọn sọ àlùfájà Bilal ò sùn wọ́n ń wo ibi tí àlùfájà rẹ̀ ti máa yọ ó wá kù díẹ̀ tí àlùfájà rẹ̀ yọ ṣètò àníwádé ó wá bẹ̀rẹ̀ sí ní rẹ Bilal ọ̀rẹ́ bí sọ́mọ́ bá ń sunkún táwọn ọkọ̀ gbáǹdì táwọn ọkọ̀ gbáǹdì táwọn àti táwọn àrọ̀ táwọn àti táwọn àrọ̀ tó ń ìgbélọ̀ bí ṣètò àníṣẹṣe fún àbúrò rẹ̀ àfúndìlálẹ̀ òun gbèjì lálẹ́ anábì wá sí lẹ́yìn tó òun ti yọ gbà ni wọ́n á jí àwọn òbí gbogbo wa kí ló dé tó jí mi nígbà tí mo ní kó jí mi àwọn anábì níjọ́ mẹ́mi yín lọ náà ló mú tèmi náà lọ anábì wá sọ tó ṣẹlẹ̀ fún bìlà kíkì ṣe tọ́ni wá bí ó sì gbìyànjú ọ̀rẹ́ ọ ó ọ títí tó fi rí kó sùn gẹ́gẹ́ bí ìyá ṣe máa ń ṣe fọ́ ọmọ tó máa fi máa sùn orí ẹjẹ àpò ibi tá a wà yìí o àṣetọ́ni ti ó sọ síbi tá a wà yìí ló fi jẹ́ pé àsùnpápá ń tẹ̀ fún ẹni ṣetọ́ni ti fún ọ. torí ẹ òfin ọlọ́run ọba oníkẹ́ méjì ẹni tó bá sùn ìgbàdì ti sọ ni pé mànàmà à ń àwọn ẹ̀sìn yẹn há pẹ̀lú ìsọ̀lẹ̀ àhá ìdá àdàkọ̀rọ̀ há fẹ́ ìnáwó látọ̀ fọ́ọ̀rọ̀ pẹ̀lú ìlànà ẹ̀

eléyìí ni bẹ́ẹ̀ rẹ̀ ti parí lónìí. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tá a bá ń lé àlọ́lá tá a ń sálámà sí. lẹ́yìn tó kàkà kọ́dà ń ṣàfihàn pa ni. dáa pé ó wà àwọn bàbá bàbá kan wà tó wájú tó bá ń sálámà sí assalamu alaikum. wọ́n ní ẹ má sọ̀rọ̀ àbí? tẹ́ máa ń sálà láì gbọ́dọ̀ sọ̀rọ̀ òfin lábẹ́ òfin ọlọ́pàá ẹ má sọ̀rọ̀ tó má sálọ ọ̀la àmì ẹ má sọ̀sọ̀ kó sọ ẹ má wò wò kú ẹ má gbàgbọ́ kú gbà ilé ìjẹba. wọ́n á ní kí ni dájọ́ ẹni tí ń náà sálámà sí ó sì fi sọ láti lọ́wọ́ àtẹnuwọ́ lè náà pa wọ́n sọ pé sọ láàyè sọ láti rẹ̀ bàjẹ́ o tó bá gbá ìmọ̀ta ló mu ṣe bẹ́ẹ̀. wàláìkì sùnfàánù bá ẹ lọ́sùn. wọ́n á nígbà tí amọ́jà tí ó ń tà àwọn náà ṣe máa yẹ rẹ̀. bóyá seven hundred wọ́n ń tà àwọn fi one thousand lẹ̀. àwọn sọ pé sọ one thousand ni màá padà wá gba tẹ́ǹtì. lórí sọ náà ní sọ pé ẹ bàbá fúnṣá bàbá fúnṣá òbí àwọn ìgbélé ó ti di nǹkan mi báyìí ó ti di nǹkan mi òkínní ìdájọ́ eléyìí á sọ fún yín pé ọmọ tó máa sọ láti orí lọ ń bá ta nítorí àti wàá lọ sọ náà tó bá jẹ́ kóbìnrin ni tó bá ti yàtọ̀ sí kó sọ pé kọ́pà tó fi inú àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún tó fi pa òdi ọwọ́ rẹ̀ kò sí nǹkan kan tá gbà láàyè láti sọ. So ọkùnrin subhanallah lágàyè ẹ̀bá ti sọ òtítọ́ ọlọ́run bá kó gbàdúrà o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa